kàgbéga kàgbéga fàyè rí ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù lábọ̀ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìṣọ̀kan àtòmìnira ní ẹ jẹ́ ká máa lè bá tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhùn tó dára ọmọ. ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ ayé mi ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ orílẹ̀-èdè Yorùbá orílẹ̀-èdè Yorùbá a kí mọ̀mọ́ wa Olúṣọlá Precious ìlú Oòduà yóò gbè wọ́n kò ní gbé ọ̀dàlẹ̀ ọ a kí wa kú ìpàdé ní ọjọ́ tòní ẹ dákun kí ni déètì ọjọ́ títí òní today is twenty six àwa tí ẹ rí náà ni Great Yorùbá Defence Movement Worldwide Afijio Local Government Chapter Ọ̀yọ́ Aláàfin ní ìlú Ìlọ́ra òun náà ni ìpàdé wa ní lọ́sọ̀ọ̀sẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ̀ wà nínú ilé mò ń béèrè lọ́wọ́ gbogbo àwọn ènìyàn wa tí a wà níbí báyìí nítorí kí lẹ ṣe wà ń bí báyìí kí lẹ fẹ́ kí lẹ fẹ́ abẹ́fẹ́ dìbò ni kí lẹ fẹ́ kí ló wù yín òmìnira Yorùbá ẹ bí ó ti wù yín lọ́kàn ọlọ́run ó jọ ṣeṣe fún wa bó bá rí bí ọya lẹ́lẹ́ ni ó máa fẹ́ èyí lẹ́lẹ́ ni ó máa fẹ́ lẹ́lẹ́ ni ó máa fẹ́ èyí lẹ́lẹ́ ni.